mr mrs Obiakan àṣẹ Elédùmarè ló ṣe lórí yín o egungun rẹ́gungun ọ̀rọ̀ rẹ̀ ló bá gbé oríire ló wọ́n lè tọ́ ìwá o ẹ kú oríire mr mrs Obiakan àṣẹ Elédùmarè ló ṣe lórí yín o. You are married today, tomorrow no more. You are married today, you are married forever. You are married today, tomorrow no more. You are married today, you are married forever. Oh. Ọ̀kan ṣoṣo ni wọ́n, wọ́n ti dọ́kọ̀ ṣoṣo. Ọ̀kan ṣoṣo ni wọ́n ṣe, wọ́n ti dọ̀kan ṣoṣo. Aya ti dàpọ̀ mọ́kọ rẹ̀ ọkọ ti dàpọ̀ máyà rẹ̀ wọ́n ti dọ̀kan ṣoṣo ọ̀kan ṣoṣo ni wọ́n